قال من قولكم رحمه الله وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وحلت لنا ميتتان ودمان وأما الميتتان فالجرار والدين وأما الميتتان فالجرار والدين وأما الزمان فبالتالي وصف حاله أخرجه معقل وابن ماجه وفيه ضغط Thank you.

حديث صلى الله عليه وسلم كان تحلت لنا من الزكاة والمال على ما في الكاس مرفوعة رجل وقوف الجبين عبد الكريم وقوف الجبين عبد الكريم 然后，我们今年，他那个有，你如果去往巴黎吧，对呀，然后你购物，就过来。我们公司那边啊，那边可以，可以做啊。嗯，我们公司这边，我们公司这边啊，开销啊，百万的，那肯定有。我估计现在没太大，但是呢，我估计也得。

المدلول والجواب الآية هو عام عام ليس منه آية وقال فيما يقول ويقصد وماهي وصدها من الماضي وكل العام والخاص المبلغ والمقدر هذه ليس كل وعيال dunia kujumlika kiasi wakati niko katika leo. Chini haya karibu hapa ulikuuliza sana faida bora watu halali kwa kama je kukudhibiti kukudhibiti kwa wewe wewe ni kama je eleweki eleweki kwa wewe ni hawa

ولا بعض يطلق العادة محكمة على ما كان يقولون في رمضان على ما كان يقولون إن هذا قد لا يحتمل أو يرى من يتكلم في رمضان ثم ربط مع كل ما يقولون ما يقولون من الأمر من الموضوع ولا يقولون

lọ onígbẹ́gbẹ́ orúkọ ẹja lọ́jà tó ọ̀kan tó ìdìbò ẹja ńlá tó tóbi ṣùgbọ́n àmọ́ lè mú òwe ẹja. ẹja náà kúkú kékeré rẹ̀ nípa àwọn ẹja rẹ̀ ìjọ ẹja lọ. ọlọ́run ìgbà náà kọ̀ ojú èkó bẹ̀. àwọn olùkọ́ ìgbà náà ló lórí èkó tó ń gbé ilẹ̀ yá ìgbà ìgbà náà. ẹni tó ń ta ẹja ẹ̀jọ̀ òkú.

ọ̀rọ̀ tí wọ́n pa ìgbẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n gbóná pa ìgbẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ àbẹ́ ọkọ̀ òkèèrè ìgbẹ́lẹ̀ yàrá ìka gàárẹ̀ àbíká ìjà ìka ìjà rẹ̀ ló ń gbé ọjọ́ iná ká ìjà ìjà sílẹ̀ tó di ìka ìjà rẹ̀ ó lè ká lè fi àwọn ìyàwó ọ̀rọ̀ lọ. ilé ìjà ìjà yóò lájà ẹni ọlọ́sọ̀rọ̀. ọlọ́mọdé máa ń yá lórí tó sọ pé ọ̀gbọ́dọ̀ náà bá ti gbé orí àyíká wọn tí ó lọ́nà bàbá tó lọ́nà corrisponde alla solo আবার আমরা profezie pure sulla qua hanno proprio le cose qua sono proprio le qua a tutti Right, perché tu mi di fare il mio di domani, allora, dovrà stare pure la tua e la differenza non è quella buona e la grande morale della

tó lè bá ẹ dá àbò léwu àdúrà orí àdúrà àwọn tó tẹ̀ wọ́n ti orí ní wọn lọ pa. ìjọba wọn fẹ́ pàdà ní lọ́sùn tó wá pa wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ní wọ́n ní òkúta tí wọ́n gba lé òní ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìkú. òṣèlú àwọn ọ̀sẹ̀ tó máa ń lọ sí ilé ìdára ìmọ̀lẹ́jọ́ ìdúró lọ́sẹ̀ lọ́wọ́ tó ti là fún àwọn ìgbàgbé ọ̀sẹ̀ ọ̀pá ẹ̀dá wọn lọ́wọ́. Ibi náà máa ń tún ní náà ìjàmbá bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ máa ló bá dó ẹ̀yọ̀ ọ̀pá wọn máa tó ti fà kan. Ó lè rí ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà lọ́wọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n náà wọ́n ti lọ́wọ́ náà. Ìgbó ìgbàgbọ́ ìjàmbá ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ilé-ìṣẹ́ ìjọ àti àwọn tó ń jẹ ìpè wọ́n ń gbé ládàá nípa ọ̀nà ìdílé ìjọba apá ìdílé ìdílé ìròyìn ìdílé ọ̀nà àkọ́kọ́ àti ààyè owó ìdìbò olùdìbò àwọn ọ̀nà ẹlẹ́sìn ọ̀nà ìlú ìsáàmù ìgbẹ́ òun náà ti fún láyé láyé wọ́n náà ti wáyé ní àà ilé ìjọba tó ń bá ìjọba wọlé àlẹ́ ìlọ́ọ̀ọ́

wàhánà àti àwọn ọ̀hánlẹ̀ òsì tí wọ́n sọ sí àárú pọ̀lẹ̀tẹ̀. Ṣé mọ̀ wípé àtẹ́kẹ̀ àwọn máa mú ẹ̀jẹ̀ yìí? Bí wọ́n máa mú ẹ̀jẹ̀ lórí ọlọ́run ìgbẹ̀, wọ́n máa mú ẹ̀jẹ̀. Kìí tẹ̀jẹ̀ mú wò. Àwọn akẹ́kọ̀ọ́ ti fi ẹ̀jẹ̀ ló di nǹkan náà. Ṣé àbábá òun náà ni kiri tí wọ́n máa ń pè ní òòlù tẹ̀mọ́ òòlù àbí tí lọ́ọ̀tì náà máa ń gbà mí lọ́ọ̀tì gbà mí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀dọ̀ gbọ́dọ̀ bá jẹ́ ẹ̀jẹ̀ aláàrí lọ́jẹ́ gbọ́dọ̀ jẹ́ òòlù ẹ̀jẹ̀ aláàrí náà lọ́jẹ́ òun náà ni wọ́n pè ní ẹ̀dọ̀ mọ́ra náà. àkọlù àṣọ wọn kò náà وظيفة آه، وظيفة فيها هذا يبين لك الأسوأ يجعوا أو ينسكلها رجل أحمد وسماجة وصحان للبلد يعني صحيح إجابة على حديث الحافظ العمر الحافظ من حجر كان في الهجرة وانا به اولياء اللي قال له في بعض هذا الحديث وحده sí ìbá ẹni kan fẹ́ tẹ̀lé rẹ̀ mú sí ọ̀rọ̀ rẹ̀ ètò owó sí ìjẹ́ ó lè fi pé ó ti gbà gbé ṣùgbọ́n pàtí ìgbà ètò wáyé ìjẹ́ lọ wọ́n ń kàdé ìbọn sí àgbà lórí ẹ̀rí ní àdé ìjà rẹ̀ ṣe ẹ̀sìn. وعن أبي هريرة الله عنه ọ̀rọ̀ ní láwà ń tẹ̀ kí gbólórí wà wà ní àdé ìkàlẹ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ gbólórí wà nínú gbogbo nǹkan bí ọ̀kà àbáyọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ tàbí àrí ilé ẹja bá ọ̀gá ọ̀fẹ́ mo lẹ́jà máa ń gbé àmà ìdí tó ti wá kọ́mọ ohun tó ti wà máa bá abẹ́sẹ̀ ọ̀rọ̀ ní ìlú ajé ká máa lọ mẹ́ta ó fi mọ̀ pé àwọn tí wọ́n ọmọ orúkẹ́ sí ẹ̀rú wọ́n sọ̀rọ̀ omi látara ẹ̀dà lóṣẹ̀ nìkan jẹ́ lẹ́jà lórí ohun ìgbẹ́ni àdéhùn ìgbà wọ̀ وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وقع الظلال في اعراض احدكم فليلمسه ثم لينزعه فان في احد جناحيه داعا وفي اخر شفاء اخرجه البخاري وابو داود وزاد فانه للجنب جناح الذي فيه جاء àdìsí eléyìí bákan náà ó wà nù àwọn àdìsí tí ó pàtàkì láti máa ma bí ànábì wa sallallahu alaihi wa sallam bí wọ́n ti jẹ́ olùtọ́jú tó bí wọ́n ti ń jẹ́ olùkọ́ nímọ̀ wọ́n nje ń jẹ́ olùrè wọ́n tún wá ń jẹ́ olùtọ́jú ní dọ́kítọ̀ olùtọ́jú àwọn àìsàn wa nínú àwọn àdìsí tí ọkọjá ìmọ̀ laborétì onáàtìní afẹ́ká kánàbí ìwáyé lọ́lọ́gbà wáyé síbi àti ẹ̀rọ mú lọ́pẹ̀ lóko báyìí lọ́wọ́ ní ìjọba kan máa wá ilé wọn lè mìíràn bílíọ̀nù tọ̀pù dọ́là wọ́n ti lè má wọ́n ti lè wà lẹ́nu láti lọ́dún mẹ́wàá wọ́n ti lọ wọ́n ti wáyé wọ́n ti bá عن أبو هريرة رضي الله عنه إذا وقع الذباب في كباب أحدكم في إيسيسي tó bá bọ́ sínú nǹkan mímu wa wọ́n pè ní nǹkan mímu torí pé tuntun ọ́ láìsí wọ́n máa rìn nígbègbè nǹkan mímu ju nǹkan jíjẹ lọ. Ṣàyí náà tó bọ́ sínú nǹkan jíjẹ wa náà nǹkan kan náà náà. Nǹkan mímu tó bọ́ sínú nǹkan mímu wa táà bá ti rí oúnjẹ rẹ̀ tí wá di sí fàmì táwa ń dàgbà pé àwọn olùdílà èsì ọdẹ wọn èsì ọdẹ kan sí ẹ kò jù ọbẹ kókó ọlọ́run mẹ́jẹ nínú ilé mo ní bá méjì o àmì ẹmọ àdébìnrin kì í ṣe nígbà méjì ṣùgbọ́n ó ti kẹ́kọ̀ọ́ iṣẹ́ tó ti tọ́wá ti sí ìṣèlú nígbà méjì tó bá wá sí ó lè ṣe nígbà méjì kan lè lọ. àwọn ìṣèlú ọba ti rí fáìlì ọ̀gbìn

lóbi dájú pé títí ní yẹn nǹkan náà gbé yẹn o mo ní odidi ẹni títí bàbá ẹni kéèkì ó lè báyìí ṣe pátápátá nínú nǹkan jẹ ọ̀pá páàkì kan nínú ara rẹ̀ nílẹ̀ lọ́mọ tó ń jẹ yẹn múlẹ̀ kò lè jáde wọn. ọmọ tó ń jẹ yẹn bá ń kéèkì lóhun bí ó kì í lọ́yẹ̀fẹ́ nìkan wá mú un sọ̀rọ̀ pé ó lè tàbí bẹ̀rẹ̀ sí ẹni ẹ̀rọ kó parí lọ́wọ́ ọdún kẹ́lẹ́ ìtàkùn ọ̀dọ́ àlẹ́bìnrin sọ́lọ́ bá wa ìwọ̀ sẹ́yìn tẹ́ bá ti rí páàkì kára rẹ̀ lọ́wọ́ ló jẹ yín àbí mímú yín pàlẹ́ ọ̀gbìn kò yá ìyókù bọ́ bẹ̀. bí o bọ́ sọ pé ara ó wù lá díẹ̀ tí wọ́n bẹ̀ ó tún wá sí ìyókù bọ́ síbẹ̀ àlẹ́bìnrin ò sí ìyókù bọ́ bẹ̀. wọ́n lè ní apá kan lọ́wọ́ rẹ̀ àkókò ìgbà rẹ̀ kí ló yóò kí wọ̀ ní lọ́wọ́ inú ẹ̀ ọwọ́ náà dàbí oúnjẹ rẹ̀ kọ́ ò wọ́n sì bọ̀ wọ́n sì bọ̀ dédé ìlọ́wọ́ àyẹ̀ náà bóyá ìgbálẹ̀ àbí mọ̀n pọ́ọ̀kì lọ́wọ́ àlábí ti ara rẹ̀ kú wọ́dọ̀ kiri fún wa kí wọ́n ní kí wọ́n fún wọn ti bá dé àgbẹ̀rẹ̀ tó ẹ kí wọ́n náà lè ṣe bẹ́ẹ̀ kí ilé yóò wù wá kọ́ wọn ló ń jẹ ìjọba wọ́n ní torí wípé ọwọ́ tí ó jẹ yẹn àwọn arìnkò mú rẹ̀ yóò kúkọ jẹ́ kọ́ wà nínú oúnjẹ yẹn níwọ̀nba bí àkọ́kọ́ yà jọ wọlé tó bá jọ àwọn ẹ̀ka wà lọ́nà àríyọ tó mọ ní ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹgbà tó kú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. ọ̀rọ̀ aṣọ ọgbà ìpínlẹ̀ rẹ̀ tí ọ̀rọ̀ àmọ̀ pé kọ́lẹ́rà ní kọ́lẹ́rà ní typhoid ní àìsàn malaria ní malaria gbogbo ọ̀gbọ́n sí ìwé àìsàn ìyá rẹ̀ wáyé àìsàn ní apá rẹ̀ tí ìwé ìsinmi náà rẹ̀ gbà ìdí máa wọ báyìí báyìí kòkòrò òkòkè ni

láti wá bẹ́ẹ̀ wọlé wá bẹ́ẹ̀ fi kílé ń sílẹ̀ yóò ní ìròrí kan tó ẹ̀sọ́ láti sílẹ̀ tóró ní lámà ó ní ń bẹ̀. ẹ̀wá wo agbára ọlọ́mọdé lóṣù apá rẹ̀ ò fi kéré báyìí lọ wọ́n sì máa bá ẹyẹ kó tó tóbi tó apá ẹyẹ ò sì ní agbára kankan tó lè kó báyìí láti máa mọ̀ pé kéré lábẹ́rẹ́ kéré ìdílé rẹ̀ ọmọ ìkéré kankan sáré hánà ọlọ́run bá ti sílẹ̀ mọ̀ pé olùdarí yà ń lọ. arábìnrin tí wọ́n fún ara àìsàn wà nílẹ̀ sallallahu alaihi wa sallam. wọ́n fi á ọdún ṣùgbà apá rẹ̀ kéjì òwòsàn wà nílẹ̀ àìsàn wà níbi kan òwòsàn wà níbi àìsàn wà níbi ọ̀kan ìwòsàn wà níbi ìdí. ìdáná ti sọ fún àyè sallallahu alaihi wa tàbí wọ́n wòye sí àárín tí wọ́n fi rájẹ́ ìpínlẹ̀ kí ni ìwé lọ́lágbára nínú àpapọ̀ bí akọ̀kọ́ lọ ní kábílọ̀ lẹ́yìn kábílọ̀ sílẹ̀ kọ́kọ́ bí èyí apá méjì ní gbogbo ìpẹ́tẹ́ apọ̀ àti àpò apá abúlé àìsàn

ilé iṣẹ́ kankan lọ́rọ̀ tó fi máa gbogbo tọ́jọ́ agbọ́n kíkọ́ni ẹ̀rí gbogbo yàtọ̀ gbogbo àwọn Na ń bá lọ báyìí apọ̀ ọ̀tún ni sọ́dọ̀ rẹ̀ apọ̀ ọ̀tún wọn lè fèrè lórí ó lè kàńpá àìsàn wà nílé ìjọba ọ̀gbọ̀nàgbọ̀nà. wọ́n lè fọwọ́ ọ̀sán bá náà ti máa ń lọ láti bá gbé ọwọ́ ọ̀sán mi yan ló tún máa ń lọ ìjẹ́ ìlú lọ́wọ́ tàbí orí ilẹ̀ ọbẹ̀ mú láì àbọ̀bẹ̀ ti kankan fún. wọn ò ní gbogbo ara lọ́wọ́ àìjọ bá gbé sí nìkì máa ń gbọ́dọ̀ bá gbé kan lọ sí kan ìkókó ti ní yóò kò sí di ẹlẹ́sìn. ẹnìkan gbọ́dọ̀ tó kẹrin

ẹ̀rí ẹ̀ka ara gbogbo òjò ìmọ̀jú sọ̀rọ̀ fún ayé pé òfin ní èyí kéjì lọ́ba wọn ló ń jẹ rẹ mà pé apá kejì rẹ ni bóyá rẹ ni ìwò náà wà kí a ti lọ bẹ̀. fúráìpínlẹ̀ kì ní àìsàn náà wà ń gbogbo àti ìbátan máa ń gbé lára ní ìwò ẹ̀dá wò dáadáa fúráìpínlẹ̀ ẹ̀rín náà ni rí ṣùgbọ́n àwòrán àti ráìtì àmẹ́lò àgbọ̀n obi wáyé pé ẹnìkan bẹ̀rẹ̀ sọ pé apá eré ẹ̀kẹ́ ni àìsàn wà apá ara ẹ̀kẹ́ ni òòsàn wà eré yẹn bá ní. àwọn ìgbà sára yẹn pé nígbà tí àwọn ẹni ní apá rẹ̀ yẹn lọ́lọ́lọ́ àìwòsàn náà ìwòsàn bẹ ní apá kan àìsàn bẹ ní apá kan. wọ́n láwọn àwọn dókítà yìí wọ́n bẹ̀rẹ̀ sí wájú káàkiri ìlú ẹ̀ka ìtàn wọ́n gbà wá èyí wọ́n wà á mú láàyè wọ́n wà gbé tó ti tí nǹkan ti ta wọ́n na wọ́n wà rẹ́ ọ na náà sí ọ náà ayé wọ́n wà rẹ́ mọ́bẹ̀ báyìí wọ́n rò fún ọbẹ̀ nígbà tó fi rọ́ọ̀pù tó ihe ṣùgbọ́n àwọn àyàbí pè é sọ́lọ́ máa wà ní ọ̀sán tó wù fẹ́. kí ni gbogbo ẹ̀ tó bá pa apọ̀ náà lápò ìpapọ̀ tó bá fi rẹ́ ibi kan pẹ̀lú òkú ọlọ́run yóò ní ọlọ́run agbára rẹ̀ torí pé àkáǹtì rẹ̀ ló wù yìí kò dáa sọ ọlọ́run ló ní kó sọ rẹ̀ sọ́lọ́ máa wà ní. mọ́tà máa rẹ́ sílẹ̀ nítorí apọ̀ náà lápò ìyá apá ìṣẹ̀lẹ̀ àtàwọn àtòyè tí kan bẹ́ẹ̀ tó jẹ́ ìkan bẹ́ẹ̀ tó jẹ́ ìwòsàn tí méjèèjì bá pàdé èwe ní borí àwọn àmà ìgbàanú. bẹ́ẹ̀ lọ náà kéde àhábà yóò dá yóò dá borí tí ọba borí kí ni wọ́n ní ká kó wọnú ilé tọ́ba wọnú ilé dáńtẹ̀ pé wọ́n pa agbára di àìsàn bí a ti ṣe ìgbàgbọ́ àǹfààní ẹ̀ lẹ́yìn. 所以，我问。 ẹni bí apá rẹ̀ méjèèjì apá òòsàn ó strong ju apá àìsàn mo dájú rígbà ẹgbẹ́ ọ̀rọ̀ ní ìfò kí apá bẹ̀. tó bá pé jọ kò yẹ kó agbára àìsàn tó yí wa kí ni àdéhùn àdéhùn pẹ̀lú bábùlù kí ni àdéhùn àdéhùn pẹ̀lú ọ̀rọ̀ omi àyè ìlú wa pé ayà ayà bá sọ fún mi ọ wà nọ́ọ̀sì wa mẹ́ẹ̀. ìṣàrọ̀ ní àhàjì kan ọmọ bẹ́ẹ̀ wọ́n ti rẹ̀ hàn èrè tí ẹgbẹ́ bá ta bá bọ́ nínú kéré tí kọ́ ẹ̀ka mọ̀ ní mímú yín tó ní ọ̀wà níbẹ̀ gbogbo tá a bá mú sí ọ̀wà tí ó ní òbí rẹ̀ yóò lè fi gbogbo náà láti gbòdì rẹ̀ bó bá mú kì í ló fi gbòdì rẹ̀ bó bá mọ sí ìlú ìlú ìṣẹ́ kó kú kí lọ lọ orí ìṣẹ́ sílẹ̀ tó mọ gáàrí orí omi omi yẹn náà ní tó wá ní tí wọ́n torí ẹ̀ mú ìdájọ́ àti ìwà kó rí bá máa bá di omi yé wọn dáadáa náà ayà. وَأَنَّهُ الَّذِي جَنَاحِ الَّذِي فِي السَّاعِ wọ́n ní apá rẹ̀ sí àìsàn wà ń bẹ̀rẹ̀ wọ́n ní apá ìṣẹ̀ṣẹ̀ sí àìsàn wà ń bẹ̀rẹ̀

òbí máa ń wo agbọ́nmọ́bí lọ́wọ́ mọ́kà ní ọ̀la ìdí máa wọ́n sọ́nà láàrin èèyàn láti méjì n'oge ó lè gbọ́ náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àtẹ̀mọ̀tọ́ra agbọ́nmọ́ ní èèyàn. ọlọ́run tí wọ́n gbé nínú ẹranko tó ń tó tó wẹ́wà tó ń tọ́ lẹ kí ní àwọn ẹranko tó náà wọ́n bá èyí tó níwọ̀n àti àti ẹ̀ka sí kílógẹ̀ àràkà wọ́n wọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run wọ́n ló ní lọ́rọ̀ mi lọ́rọ̀ mi lóró ọwọ́ máa ń lò láti fi dáàbò bò sílẹ̀ bá fẹ́ lánàá lọ́kàn ayé ilé ìjáde lórí ìṣiṣẹ́ وعن ابي واقف النبي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما قطع من البهيمه وهي حيه طويله حي نعم. اخرجه ابو داود والترمذي وحسنه واللفظ له حديث ابي واقف البيتي رضي الله عنه ابو واقف البيتي كان على تابع البهائم رضي الله عنه ابو منام هنا لما صلى الله عليه وسلم معروف عن البهيمة وهي حية وهو ميت إن قطع الجن وفي ذلك خطوط تقول حديث إن قطع قط لا كان عليه يرى ملول لكم يقول أبو كاقط فاتح كان عليه وهي حية هي يرى هي عبد إذا فاتح فاتح أو على لو جيت ينفاتح إن قطع ما لو جيت fàínàwó gbàgbé òkú bèbè. Ẹgbẹ́ náà wà pé àwọn ìlú ẹ̀lẹ́ Yorùbá wà. Ibi náà ti pàdé ìwà wọ́n ti lẹ́sẹ̀. Àbẹ̀rẹ̀ nǹkan ti máa lọ mú pé ẹja máa fún màálù àjẹ díẹ̀ díẹ̀. Ẹ̀rẹ̀ ẹ̀kún náà rẹ̀ ẹ̀kún díẹ̀ díẹ̀ náà rẹ̀ àtòjú ẹ̀ àtòjú ẹ̀ yọ̀ sàn wá mẹ́ta fún yàn ẹjọ́ wà á rà wa ó lè fi lẹ́pẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹkú díẹ̀ fẹ́ bá ní òkú rí ìyàwó rẹ̀ ló ti di wọ́n sáà ní máa fún màálù jẹ àbò ẹkú díẹ̀ díẹ̀ láàrẹ̀ ẹ bá tọ́ ju ẹwọ́ láńdé nígbà tá ló sì fi yọ yọ kàn wáyà yọ wà sí ó gbé dọ́pọ̀ ìlórí kílò kan two thousand naira naira two hundred and fifty méjì ìrọ̀rùn bí kò ṣe yóò ti wù ara rẹ̀ ìrọ̀rùn jẹ́ ń jẹun àwọn kan ti jẹ́ jẹun wọ́n ní òkú bèrè alágbàdo rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìmọ́ ọ̀gá. tó eléyìí kí ni àdìmọ́ ilé ìgbà ìlú báwo ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́mọdé lè jáwọ́ bẹ̀rẹ̀ láyọ̀ kan. aya ba lagos na نعم هو لا تعرف قوانين بهيمة الأنعام غير مغرب من البهيمة ẹranko ìjọba ah, ìmọ̀ ní àgbò àkùnmí ewúrẹ́ àti màálù ọgbẹ́rọ ló ti náà ọlọ́pàá tó lé ẹja fún ọmọ ọmọ ṣe tó ọgbọ́n wọn kọjá sí ìkàwá yìí wọ́n mọ ní gárí ní àtúntò wa àwọn àti ìmọ̀ òfin tí ẹ bá bẹ láyé ní ìtura àti ìyàwó ẹ̀ pé yóò lọ fún ọlọ́run yàtọ̀ náà ẹ̀jẹ̀ ha àti ìtàkùn ẹ̀mí àjèjì so àwọn ẹ̀dẹ́gbẹ̀sẹ̀ rẹ̀ náà náà sáwọn akáàkiri wọn sáà ń fọ àwọn ọmọ akáàkiri fún wa kí á nà tó kéré pẹ̀lú omi ní olùkú láti wá sọ wáyé náà náà ilé ká lọ síbi báàbù mi eléyìí òpin báàbù àlèyà àwọn abẹ́rẹ́ báàbù àríyà ẹgbẹ́ bí àti kan ti fún wa lọ nígbà tí wọ́n lórí báàbù àwọn ọ̀pọ̀ yẹn kò sí Uh, tí ọba ti pa àwọn tó sì sí wàhálà ń tó bá sí sí àwọn ẹja. tí mọ́tẹ́lẹ̀ kú ni kò ní ìdíkọ́ sáńpà wọn ìrí sí àdáfi náà sọ pé kìnní ni wọn èyí kò fún apá àpá wọn àti àìníbi ká pa wọn kán kú fúnra wọn ní ìdílé kásán gbé jáde àwọn àti gbé jáde sínú ọmọ báàbù ẹgbẹ́ kò gbé lẹ́yìn kí àwọn ọmọ bẹ́ẹ̀ yóò ti gé ìrọ̀ lọ padà tó bá ti lọ àwọn ọmọ ìlú náà bá jáde wọ́n máa ń bu ara rẹ̀ wọ́n máa ń bu ara wọ́n bu ara rẹ̀ wọ́n lọ́kùnrin rẹ̀ Ìjọba wọn máa kù. Ìjọba wọn máa kù. Ìjọba wọn máa kù.

bàbá yẹ bẹ́ẹ̀ bàbá yẹ bẹ́ẹ̀ bóyá ní ìlú gba ìmọ̀ mọ́ wa bàbá ní ìlú gba àwọn ìmọ̀ mọ́ wa yìí tí wọ́n fi mú àdéhìí wá pé gàdéhìmà náà bí pé tí wọ́n ti dẹ́gbà gàdéhìmà gbà náà ń tẹ́ ní omi ẹ̀fẹ̀ ìjà kan bẹ́ẹ̀ tí ní ògbọ́n ní ìrírí ẹ̀ẹ́mù alẹ̀ fún ó lè dàbù kálukú kí gbogbo rẹ̀ ọ̀rẹ́ máa báyìí ajẹ́sígbò náà ni bóyá yóò gba ẹ̀wọ̀n máa ní ẹ̀yẹ tó bá jẹ́ sí ẹja náà ní bíbí ìjẹba ìwé máa tó fi ẹran ajẹ́sígbò wà ní fún onídàájọ́ pé bàbá wa máa lè torí pé òkú bí ẹ̀gán fúnra rẹ̀ hàlálì nígbà wá lára rẹ̀ kí ni wàhálà kí ni wàhálà kí ni wàhálà náà. Wọ́n tẹ̀lé ọ̀sọ̀ fún wa pé báyìí ni kó gbogbo tó bá fẹ́ pa nǹkan tí kì bá ti lè yàtọ̀ sí àdúgbò àti ìdílé. Àlọ́ ìdílé tó náà lè dé ìgbìmọ̀ àdéhùn àìsèkúlà. وني إن الله كتب الإحسان قال كل شيء وإذا قتلتم فأحسنوا الإسلام وإذا ذبحتم فأحسنوا الإسلام Gbáfẹ́kù yàtọ̀ sí pàtàkì. Gbáfẹ́kù àti mànú kẹrẹ àkáàkùn nǹkan ni. Wọ́n fẹ́ ní nǹkan náà òfin ìsìláàmù àgbọ̀dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. Wọ́n fẹ́ pa nǹkan náà òfin ìsìláàmù àgbọ̀dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. Wọ́n yìí gbẹ́jà àpẹjà. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àjọ ìpa. Wọ́n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí wọ́n á fíwúlẹ̀ kanáà tí apá kìjọ àwọn àjà òde ìdílé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ju oúnkó fi ìgbé ẹ̀rẹ̀ ẹ̀kún abẹ́ pa èdè wọ́n ya fíwúlẹ̀ kanáà bí àwọn àjà oní òfin kò sí máa ń gbé ẹ̀dà ẹ̀ lọ́dún àwọ̀ láàrín ìpapọ̀ bàbá ọ̀pọ̀ nínú ìjẹ̀ká rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ rọ̀ ní ọwọ́ tí kọ́lọ̀ orí máa wà nínú kọ́lọ̀ orí kọ́lọ̀ orí yẹn ó sì máa wà nínú yẹn tí ó ní باب ما جاء فيما تأخر كلام قوي هنا لا دم إليك يعني دولون فما ليس دولة أخير وفي ذلك مش واجه كلام قوي هنا يومي جمعة جركان سيجد الظلم وفي تعليق كفار mo rí ìròrò ní kọ́lọ̀ tó yàtọ̀ sí orí tó ń bọ̀. èyàn ò lè rí bóyá ẹ̀ka rí kíní àpẹẹrẹ bíbà sí bí epo díẹ̀ wà ní ara rẹ̀ nígbà wá rí àpẹẹrẹ bí epo díẹ̀ lára bí rẹ̀ sílẹ̀ tó kẹ́ ẹ kan síbẹ̀ tó mi ní àdéhùn náà náà bẹ́ẹ̀ léèrè sí àbá béèrè ẹranko ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ omi àpẹẹrẹ ìdẹ́kọ̀ nínú ẹ̀rẹ́ àbèrè ayédè gbẹ̀dẹ̀ àbá ó lè ní ìpínlẹ̀ omi láti ṣàlẹ̀ ìjábárí ló ti gbínú omi tí ó kó ń bẹ̀ láyé pàápàá ọ̀tọ̀ ìdájọ́ ọ̀rọ̀ ń bẹ lórí ẹlẹ́wọ̀n gbogbo ẹranko tó náà lẹ́ẹ̀kọ́ àtàjá àtẹ̀lẹ́dẹ̀ àti nǹkan kan

àìsèlú nàìjà omi odò máa wo gbogbo tó bá kú sínú ẹ̀ náà aláàlú tó alẹ́lẹ́ tó kú sí odò ẹlẹ́dọ̀ odò kì í di ẹlẹ́dọ̀ ẹ̀rọ ìlú ewu náà wà lórí odò tó dùn wáyé tọ́lá jẹ ẹlẹ́dọ̀ àbó ti jẹ tọ́lá bá ń jẹ́ ní lọ́pọ̀ jẹ ẹlẹ́dọ̀ lọ jẹ ọlọ́run pẹ̀lú ìdílé ẹlẹ́dẹ̀ ẹ̀lẹ̀ nínú àlùkò rárá ìjọba bí ẹlẹ́dẹ̀ odò ìrísí kan wà lọ àwọn onímọ̀ ní àlùwárà náà ìtàkùn àti máa sá kójókójókó níbi àtìkè tó fẹ́ ẹ̀sẹ̀ tó dá lòdì níyàn ó ní tí gbogbo kàtàbárí náà sára ìrìnà sí ṣùgbọ́n ẹnu rẹ̀ ọ̀gá kọ́ ọ̀gá pé ní àwọn lórí ọba bí sí àwọn ọlọ́sọ̀rọ̀ wọn. èyí ìbéèrè tí a máa wá bẹ́ẹ̀ nìyí bí ìgbàdá rẹ̀ wọ́n máa fàwọn ẹranko yẹn nípa máa rí àrí máa rí ọkọ̀ ẹlẹ́sẹ̀rùn máa rí àríbàmà rí bárò ìdíńgbélẹ̀ pẹ̀lẹ̀kẹ̀ máa rí ìdíńgbélẹ̀ obìnrin wọ́n máa fẹ̀rẹ̀ àríbàmà rí ẹ̀yàwó àdáńtò ìbàmà rí ìjà àwọn ẹranko lẹ́lẹ́bí ìdíńgbélẹ̀ jẹ́ tòkè lẹ́nu àti lórí gbénu ìta kí ìdájọ́ ẹ̀yìn

àwọn ẹranko nílà ẹgbẹ̀ ìdáhùn ìfẹ́ èèyàn máa ń jẹ ah, alámọ̀ alámọ̀ mo ló gbé jù ẹ̀ dáadáa nínú omi ni àtòkù alámọ̀ àtàyè alámọ̀ àjẹsílẹ̀ ìwòsàn ẹni kí ìwé àyè alámọ̀ wà kà tí ọba jẹ wọn fẹ́ẹ̀ tó ti lẹ́yìn ajá àdúgbò ó sì fi tó kéré ojú lórí tí wọ́n mú tí ọba jẹ wọn ìgbé náà.

عن أميمة بن اليمان رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا تشرب في آنية الذهب والفضة ولا تأكل من فإنها لهم في الدنيا ولهم في الآخرة متفق عليه. نعم حديث جميل على اسم الله ما يملك عن ضابط إمام ربك من باب الآنية. ونعم عليه وآنية عاملة نعم اسم عاملة ها يبقى قوم يمكن عاملة جمع عاملة جمع plural ẹ̀yọ́ kan rẹ̀ ní ìlà عاملة náà fara rẹ̀ abúlé kòkó ní abúlé kan náà àárín ẹ̀yọ̀ká rẹ̀ ní ìná plural àárín àtẹ̀jẹ́ plural àwọn olè ní plural tó ti di ẹ̀rọ tó jẹ́ bàbá ìyá ìyá àwọn plural tó náà ní àwà ẹ̀ àwọn ọmọ akójọ ní àárín ìgbà tó kọ́ náà àwọn wọ́n kí ni kí ni nípa ló ń yálà tó ń jẹ wọn ní gbogbo ẹ̀ náà ẹ̀wá wò láàmú èrè wọ́n tó rí bí abó ń jẹ wọn wọ́n tó wọ́n kí ni wọn lọ lọ́wọ́ wọ́n tó wá ń sára yìí nípa oúnjẹ wa wọn. ẹ̀sìn wo náà lọ rí bí ọ̀rọ̀ jẹ́ ẹ̀sìn ìgbà. ìrẹsì tó tó kẹ́kẹ́ bá ti wú dáadáa yọ ọ̀pá jẹ́ ọkọ̀ ọ̀gbìn bó ti mọ́nítọ̀ kíkì ọ̀pọ̀ ọ̀nà òṣèré àná orí ti padà kọ́ mi ní kankan wọn lẹ́yìn tí fi ọgbà tó ẹjẹ́ ká máa tó àyíṣe àkọ́kọ́ ní ọmọdé àyè fún aláàyè nínú ọmọdé àyè fún aláàyè ní ti àwọn akọ́kọ́ dá àtàwọn ọgbọ́n tí kọjá wọ́n ní àyíṣe òré ìfà lọ́jọ́ ìta àbí àgbà lọ́jọ́ wáyé wọ́n lọ́jọ́ sí ìṣẹ̀lá wọn láti fi láti lọ ìyá ẹ̀yẹ ti láti ọ̀gbẹ̀ ọ̀gbẹ̀ ẹ̀yìn tàbí ẹ̀ẹ́dọ̀rọ̀ máa ti kọ́ abọ́ tí wọ́n fi góòlù ṣe àbí wọ́n fi fàdákà ṣe sílvà ẹ̀ gbọ́dọ̀ máa ṣe mú nǹkan wàlá dákúrò ní ìṣe àpòkè àbílẹ̀ bákan náà ẹ̀ gbọ́dọ̀ máa jẹ nínú àbọ̀ rẹ̀ náà. àwọn ẹ̀ṣẹ̀ láàrin wọ́n ti bẹ̀rẹ̀ láàrin áńdíà àti sílvà ìgbà àtàbọ̀ plé náà ní lọ́fà wọ́n ní ẹgbọ́dọ̀ máa jẹ́ nínú abọ́ gold àbàbọ̀ nípa ìṣà aláàbò júlíà àwọn kèbèrè ni wọ́n ní ẹ̀rá yẹn nígbà yọ wọ́n lákùn fi àfihàn ẹ̀yìn lẹ́sẹ̀ láti àwọn àdìsí bí ayé pé mùsùlùmí yóò pàbọ̀ gold jẹun nínú àlùfẹ́ yóò fi abọ́ gold mu nínú àlùfẹ́ bọ́bá òfin ní kóòtù òwe lónìí nípa ọ̀rẹ́ mi jẹun náà ní òwe ló jẹ àti abọ́ bẹ nínú kí nínú àlùjẹ́ kọ́ọ̀pù bẹ nínú kẹ́lẹ́ nínú àlùjẹ́ kọ́ọ̀pù gbogbo jù wá gbà tí kọ́ọ̀pù tí èso gbogbo jù wá bẹ tí èso ti fà tí bẹ́ẹ̀ àlùjẹ́ ìyá ọ̀dọ́dọ́ sọ̀rọ̀ ní ìsìn ó yá rí ní wàhálà tó fẹ́ àpérò ìyẹ́fẹ́rẹ́ rẹ̀ máa gbé kọ́ọ̀pù onígbò abọ́ onígbò àti sílífà ọwọ́ àánú àjẹ́ lèyí tí akọ́mi ìgbẹ́nà ìgbẹ́nà ìgbẹ́nà ìgbẹ́nà ìgbẹ́nà ìgbẹ́nà ìgbẹ́nà

ó lè rí ọ̀nà ìkàǹdé tí ọ̀rọ̀ ajé ìgbé ẹ̀sìn gbàgbà la rí ló lẹ́nu ẹ̀sìn àwọn dọ́kọ̀ máa ń sọ pé àìsí láti èrè ẹ̀jẹ̀ òkè ní asúmáta ló máa ń bá wo àwọn ìyá àtijọ́ yẹn wọ́n tó bẹ láti ṣe lẹ́wọ̀ láwọn tó ti kó ọmọ tí ọ̀fẹ́ jẹun wọ́n sì jáde wálẹ̀ wọ́n wà ní kéde ọ̀rọ̀ ìkàlẹ̀ tí wọ́n mọ̀lẹ̀ òfin lè tàbí ẹgbọ́n mọ̀lẹ́ láì sí pàápàá kò lè sí làǹfààní lára ọmọ bọ́ọ̀dù lórí kò ní ìdè àìsúlá ìjọ ọmọ ní ẹ̀rẹ̀ àbá wọn kan tí ó lè rí ha nínú àwọn ọ̀gá wa àti tí ó ti pa yóò fi ha ìyá fún ha yìí ní ìjẹ́ fún òun ní ha wọn. wọ́n ha ikọ̀ ọmọ wa ha rí ilé ikọ̀ náà pé yọ wá ààrẹ máa kárí ìjọba máa kárí náà fẹ́ mi tó

àwọn ẹni àlẹ́bí láwọn ẹni wọ́n ní kọ́ máa fi abọ́ góòlù jẹun àtàbọ̀ sílvà wọn máa fi jẹ àdínú láyé nígbà tí lè wá fi wáyé sí aláàdì ní fún wọn ní aláàdì àlẹ́bí kan máa fi táwọn kan bàjẹ́ àwọn abọ́ gbọ́ abọ́ àwọn kékeré ní òkíà kí á lè wá ní mùsùlùmí lórí ayé tí wọ́n fi abọ́ olórí ma nínà aláwọ̀ ètò ìrìnà àrẹ́bìnrin akọ góòlù àtàwọn olórin àwọn ìjọba iná níláyé tó bá nílẹ̀ lóde ẹgbẹ́sì ni ẹ má ti bàbá góòlù jẹun tó bàbá olórin ma jẹ kí ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ilé kó kéré ẹ má ti tó di alágbẹ́gá ti lè fà kó wá ní bàbá bàbá góòlù àti nínú rẹ̀ ìdájọ́ ẹ̀yà ẹ̀rọ àwọn onígbìmọ̀ bọ́rọ̀ yìí onígbìmọ̀ kékeré ṣùgbọ́n bí ìṣọ́ ọgbà mọ́sùn ìṣọ́ adé kòkó yọ ẹgbẹ́ àti ìṣèlú ṣùgbọ́n yìí ti ṣe àwọn tèlè tó ń bẹ ní láti kó gba tí ń lò lọ́wọ́ nìkan tó bá ti lè jẹ́ lábá yìí ọ̀rọ̀ ronú ẹ̀ lọ ibi a tó bá ti kó gbogbo ọ̀rọ̀ láti ti jẹ́ lọ́wọ́ yìí láàrọ̀ pé ìṣesí àwọn tèlè ń bẹ lára ọkùnrin láti lè ṣe lọ́wọ́. وعن ابن سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يشرب في إناء الحفظة إنما يجاوز في بطنه نار جهنم متفق عليه náà sẹ́mà ní kí wọ́n lọ́pàá tí ó ń fi wọ̀ tó ká wọn kí abọ́ tó lè jẹun àbí mọ bàbá kan kí lọ́pàá ṣé fáàrí tó tó máa àbí torí wípé àwọn èèyàn wọ́n kò ká tẹ̀sí ààrẹ nǹkan wọ́n lò ìṣẹ́yìn kan wá máa fi mú ìlọ́wọ́ mú kàn kó tó rí jẹ́ ọ̀nà àmúlẹ̀ rẹ̀ tó ọba wá rẹ̀ tó sì máa bá ní rí ìtò àrùn ilé ìtò ìbáyà ni wọ́n jẹ́ tí a bá lè ní ká ní tí wọ́n tà sí sílẹ̀ bá fọ́ máa fẹ́ tó ń ìfẹ́ wọn kò sí tí wọ́n lóṣèlú ní o kẹ́lì bá wọn pé owó owó rẹ̀ sí ìtòsí ní ṣe sí ilé náà ó tó fi ní kí. èyí ní àárín ẹ̀rọ pàtàkì ní káfá lò wípé láti fi máa kó ìbànújẹ́ bá àwọn ètò alẹ́ ní góòtù tá a ti bí akọ́ tá a ti fi kọ́ alẹ́ nínú ọdún ìmọ̀ ọ̀gbọ́dọ̀ fi ní gbọ́dọ̀ fi jẹ̀ ó lè nínú ọdún. kó gbé àwọn alágbẹ̀rẹ̀ tó máa ń góòdù sí ìyẹn rámi ti góòdù yẹn mo ní góòdù kan pọ̀ ní rámi mi ọ̀rọ̀ kò ti fi kọ́ọ̀pù kékeré kan tó ti fi rà ọwọ́ àwọn tí mo lè rẹ̀. gbàtúwà ló wá bẹ́ẹ̀ ní owó ọmọ lọ́dọ̀ ọmọ kan lọ́dọ̀ ẹ̀ka díẹ̀ ya ẹ̀ka ń gbé ẹ̀rọ àwọn ṣùgbọ́n táwọn ti mi mú ní ti jẹun kò ní kábọ̀lá Àwọn ènìyàn wọ́n fi abọ́ sí pàtíwá sí mú mi ìnáma yóò jẹ́ Tí ń bọ́ nínú ọmọ ẹ̀ tí ń bọ́ nínú ìtìmọ́, ọlọ́mọ pé ilẹ̀ ẹgbẹ́ àwọn ìrìnlọ pé ìṣòfò ẹ̀kọ́ ìtumọ̀ yóò já jẹ́ já já ó ti ṣòfò ṣòfò ṣòfò ìtumọ̀ já já rẹ̀.

أخرجه مسلم وعند الأربع أيما لآل الجبل كيف تربي باب دعوة يعني سنة؟ الآن عبر عبور في قوم منهم حتى في حديث من دعوة وفي وعبور وقوم حتى في حديث عبد الله بن عباس رضي الله عنهما ويسجد لهم على تطويل لا يوجد الالتئام فقط كيف يقع وله ẹlọ́mọ̀ pé àwọn náà ti ní ìrìn oṣù mọ́ tí wọ́n fi pa àwọn ní ààwẹ̀ ẹ̀kọ́ láàrin ìlú ohun ẹ̀kọ́ láàrin ojú ohun ẹ̀bí jẹ́ ìlú sí ilé ohun ẹ̀bí kankan pọ̀ ní ohun tó láti fi pé ọmọ kò sí tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ ara ẹran lára rẹ̀ mọ́ tọ̀pọ̀tọ̀pọ̀ oṣù mọ́ irú àwọn ọmọ wa ẹran sọ àdùnmọ́ kí àdéhùn ìwádìí pé tí àwọn kan ni ní ìrìn àjò gbogbo àwọ̀ ìgbọ́n wọn rẹ̀ pò lórí àwọn èèyàn ní àwọn kan tó kù tààrí ṣe náà àrẹ́wà àrẹ́wà fẹ́ràn àdéhùn nílẹ̀ àwọ̀ ayò máa ti láàrẹ̀ lórí wọ́n ní gbogbo àwọn ọ̀fàrẹ́ ọ̀kàfàrẹ́ rẹ̀ máa dìbò ayò máa rẹ̀ hàrẹ̀ lórí ọkọ̀ ìtọ́wò wọn ní gbogbo ayò máa nínú àwọn náà gbọ́dọ̀ ká àti wọn aláìsí náà ní àìsí ilé ẹ̀rọ ni àìsí aláǹtó wà níbi àìsí ha gbogbo awọ níbẹ̀ ṣùgbọ́n àbá mọ́tò bá wọlé lọ́wọ́lọ́ ó lọ àwọn àbá ńlá sọ pé ẹlẹ́bí ọ̀la wo àwọn àbá ńlá ni ẹlẹ́bí òkè yìí káńtì ẹlẹ́bí òkè òkú ti kú bá sọ̀tù láti abẹ́kì ìlà rẹ̀ lálẹ́ ọkàtàlàyé kó ti kí wọ́n gbàgbé ọ̀la ààrẹ ọjọ́ Àwọn ọ̀rẹ́ òkè sí àjò àjò tó wọ́n bá jẹ́ ní kan ní àtọ́kọ́ ìlú ikú ló ti kúrò tó ààrẹ sí èsìkò ló ti lòlò torí mọ́ bàbá yóò kúrò lẹ́nu rẹ̀ ẹni ló ní ìgbàgbọ́ ìjọba náà máa kó kúrò àwọn àbọ̀ àrí ìfọ̀rọ̀ yẹn ọ̀gbọ́n àtàwọn àbọ̀ àwọn ní ọlọ́lẹ́jọ́ ọ̀wọ́ rẹ̀ torí pẹ́lẹ́jọ́ rẹ̀ ní ọ̀làwọ̀ ìwádìí lè ní òjò ọwọ́ rẹ̀ kọ́ láwọ́ ká ọwọ́ rẹ̀ wọ́n ń bẹ̀ náà lájánà àjánà òjò ọwọ́ bọ́bá aláwọ̀ ẹ̀dá ajá ọba tí وعن سلمة بن المحدث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إباب الجود الميتة تهورها فاحره المحسن. حديث بيت كانوا في أخطاء في هذه الرواية من آه، في دين الوثن أو أخطاء أبو أبي شنو أو أبو أو إذا كان تقول كان من ọjọ́ ọ̀gbà láàrínkó wọ́n ní àríkà pé ìdìbáwò pẹ̀lú ìdìbò ìta ní kòtò òwúrọ̀ wọ́n ní káàrí máa kọ àwọ̀ òkú ìdèdè mọ́ òkú ìdèdè àrò ẹ̀gẹ́ rẹ̀ òkú ìdèdè odò ọ̀wọ̀ òkú ìdèdè láti lọ fún akọ́ ọ̀sọ̀rọ̀ náà wà nígbà òkú ìdèdè gẹ́nẹ́rà ewúrẹ́ tó kú ládùúgbò ní kọ́ ya kan sí ìṣẹ̀lẹ̀ àkàpá tó ti wọ́n ní àbọ̀ ìgẹ́rẹ́ rẹ̀ àwọn àpọ̀lẹ̀ tó máa mọ́ rẹ̀ àrígbò wọ́n àrígbò táwájú wá kó àbọ̀ ìgbàlẹ́ lọ sí ní máa jẹ́rò ìjẹ̀kọ́ afẹ́kọ́ àwọn ìyẹn mọ́ á lọ parao tàbátẹ̀ parao tí gbogbo àwọn ìjọ̀gbọ̀dọ̀gbọ̀ ẹran ti kó lára rẹ̀ àlejò kí òun àlejò ti gbogbo kan àlejò kó àlejò kékeré àlejò gbogbo kan sí وعن ميمونة رضي الله عنها قالت مر النبي صلى الله عليه وسلم كتاب يجيبونها فقال لو أخذتم ابتهالها فقالوا إنها ميتة فقالوا يطهرها الماء والقرب أخرجه داود والنبي bẹ́ẹ̀ àdéhùn mẹ́kúnà ọ̀dọ̀ lọ àná wọ́n ní àná lè kọjá lọ́kàn lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ àwọn èèyàn kan tí wọ́n ń wọ́ òkú ìgbèdè èlú rẹ̀ kan lọ àwọn tí wọ kékeré náà ló ń lò mùsùlùmí wọn àwọn tàbí wọn wọ ó yà òkú ìgbèdè tá a bá fẹ́ lọ sọ́run àìjì àti kẹ́ àwọn ọ̀sẹ̀ wá ní gbogbo gbèdé ló gbé lọ pé ó lọ sí àwọn fẹ́ lọ sí inú mi wá gbé lọ kò láfẹ́ jù ní wọ́n ń wọ òkú gbèdé rẹ̀ kò lọ bá wà ní ọ̀kẹ́ náà àwọn ìwà ń sọ̀rọ̀ pé láwọn àkọ́kọ́ ìhàlá mo yà mọ́ ọ lọ sí àfẹ́ lọ sí lórí ti kú náà àyíkú ni wọ́n fẹ́ tó ní òkú gbèdé ìgbé ẹgbẹ́ rẹ̀

àwọn àbáfẹ́ ti rẹ̀ ẹ̀ gbogbo ọmọ mùsùlùmí wà gbọ́dọ̀ wọn gbogbo dúkìá wọn yóò kàn tó òbí tí ọba ti gbọ́ yóò fún kò lẹ́rù bá ti máa lórí ẹ̀ lọ. ìrànlẹ́bí ọ̀sọ́ pé ẹgbọ́n wọn ọ̀pá wọn láti lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àkọ́kọ́ mo àpá ìpín tó bá tó bá tó òyìnbí kẹrẹ̀ ẹ̀dìbò àwọn ọkọ̀rù ìnáha àwọ̀ ẹ̀yẹ́ bí agbá àwọn àtàrí wọn ti gbà pé òkú bèèrè àbọ̀lọ̀ sí àbọ̀lọ̀ sí àkọlù kàkàkà lójú bàjẹ́ ẹni tí bá ti fún àwọn rẹ̀ àwọn èèyàn ẹ̀sìn rẹ̀ àti àwọn olùdarí ìjọba tó ti mọ̀ padà náà. وعن أبي ثعلبة الخشني رضي الله عنه قال àmà ẹ̀ka mẹ́rin àwọn ọjà pé àbójútó ìmọ̀tótó ó ti wà ti pẹ́ láyé àdẹ́bọ̀ mọ̀hámà sọ̀rọ̀ àwọn tàbí ètò ìjọba lọ́dọ̀ wa ní ọ̀hán bá pẹ́ lójú ta iwájú ta rẹ̀ yóò ti máa dàmú àwọn tàbí wọ́n wọ́ okó bèrè wọn lọ́rọ̀ tọ́nu bákan ìjọba bá jọba táwọn àlára ìlànà máa ń bá dàgbà sí kí ni káàkiri lọ sáré kúkú àgbàdo fáwọn tún náírà rẹ máa ta ayọ̀ ẹni pé kúkú àgbàdo ìwé ọ̀la ìjẹ́ bá wá ti ara ní ìjẹ́lẹ̀ ìgbésẹ̀ tó di alákùnrin rẹ̀ bí ọ̀rọ̀ wá jẹ́ máńgò àìjẹ máńgò gbogbo kóró rẹ̀ pàà àwọn ìjọba àwọn ọmọ ìjọba bọ́ọ̀lù bàbá fọ àgbàdo ìlú gbé lọ ẹni tó máa wù káàkiri gbogbo tí o tù káàkiri tí ò sí kankan kan kí ní kó o máa ń pè é ebi bẹ́ẹ̀ lẹ́yìn ètò kan bẹ́ẹ̀ kí ló dé gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ́ yìí gbé kílò kan ẹ̀rọ ní ìjọba ẹ̀rọ fẹ́ máa rà káàdì náírà kẹ́kẹ́ náírà bó ti wúlẹ̀ kọ́ ọmọ báwọn àgbàlagbà bá ti máa ta àjọ àwọn ọmọ kéékèèké gan ní láàrin àti mẹ́rin náà ló kí ìjẹ wọ́n lè ní wọ́n ta àjọ wọn wọ́n fi ìdílé àgbàlagbà bíi sọ ìbáwọn ìjọba àwọn ìdájú eré àwọ̀ rẹ̀ wúlò ìbẹ́lẹ̀ bí lọ́nà bàrá àwẹ̀ lọ́wọ́ nínú àwọn ẹyẹ ìrànlẹ́ kan nígbà àwọn tó wà lábẹ́ wa gbogbo ọ̀nà kan nàìjíríà tó gbà fẹ́rẹ́ bí tó wọ́n ní pé ìṣẹ́jọ kánú kẹjẹ ọba lágbára àti lè ṣe káwọn ọ̀gá ìmọ̀gbọ́n wọn lè tó ilẹ̀ náà ń mú dáadé wọ́n yẹ kí ní dáadáa ní àwárí wọn ẹ̀kọ́ ìjà one thousand naira lọ́sọ̀ fún ọ̀dọ́ bẹ́ẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ní kí n bí ebi tí wọ́n lò àbí ọ̀rọ̀ kan palẹ̀ mọ́ nínú ilé ìròyìn ìpínlẹ̀ ìjọba ọ̀sẹ̀ àwọn ìyọ́wà máa gbé ìlú owó lówó ọ̀la ìdílọ́pẹ̀sì ni ìwà fún ọ̀bá wa lò lórí ẹ̀ ká lò kálíbà àgbà rẹ̀ àtàwọn kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan kó àbá àpàlà kan kó ẹ wá ní bàbá ní kí èkó kan nínú ọgbà rẹ̀ lóṣooṣù àpapọ̀ one thousand gbogbo ìyọ́lọ́ e fi jùlọ lẹ́yìn ọdún mẹ́wàá sí ìsìn kúrò ní ẹbá ní orúkọ yẹn lọ́pọ̀ lọ́ọ̀ lọ́wọ́. lọ́kùnkì ìdílé àtàkì rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ní sọ́lọ́lọ́ lánàkọ́lá yìí dá máwọn ànábì àdámọ́tò àwọn bí kò ní kí wọ́n rí àtúwájú rẹ̀ tó ti darí wọn. òṣìṣẹ́ àti bẹ̀rẹ̀ ayé ní màdínà fún olóṣù méjì tí ọlọ́run ọ̀gbìn kì í ṣe wọ́n rí àtàkì rẹ̀. òun náà máa ń wọ́n tó tún ní lé dúkìá wọ́n tó tún yàwó wọ́n ti lọ́mọ náà ló ń lọ́gbà àtọkùnrin kìí ṣe àtiwájú rere ní ọwọ́ àfẹ́rẹ́ náà lè rẹwà àfàjù rẹ̀ lè rẹ̀ ọdún tó ti tó báyìí kẹ́ ẹ bá kó àwọn rẹ̀ ẹ̀ ti bàtà rẹ̀ padà lè tẹ̀ ẹ̀yẹ mẹ́fọ́ sáwà rẹ̀ ẹ̀ kó àwọn rẹ̀ kẹ́ ẹ dáwó kẹ́ bá ló ti ẹ̀dẹ̀kẹ́ pẹ̀lú òwúrọ̀ kan. eléyìí bákan náà náà wọ́n sọ̀tà nínú àlejò ẹgbẹ́ àtiwájú aláṣọ ọ̀gbọ́dọ̀ máa kọ̀ máa lórí ìlú ìṣàkóso olùkọ́ tó ti wáyé gómìnà wáyé pẹ́ẹ́sì rẹ̀ ìdí rẹ̀ tó gbogbo fún ìdí rẹ̀ yẹn tó o bá ti lé òtọ́ bá lẹ́rù bàwá á tẹ̀lé o àwọn bàbá ti kọ́ ìmọ̀lẹ́ wọn kọ́ tẹ̀lé wọn. ìdí rẹ̀ yẹn o tó kọ́ ọgbọ̀n tó rẹ̀ ló tí wọ́n lọ sí bí tó tí ò sí ti pátá ẹ̀ka ọgbọ̀n tó rẹ̀ ló. ìtòsí bẹ́ẹ̀ àná ìkẹta ní onáfẹ́ arábìnrin lọ́wọ́ pàpọ̀ àtọ̀tọ̀lẹ́ ara mo bẹ́ẹ̀ àpá ìdí lórí dúkìá ní ọ̀gbọ́n bá wòye níbẹ̀ tí wọ́n bá ti tẹ̀lé àdáyé ìbẹ̀ wọ́n láì kò ní sí kankan èyí wọ́n ní ọ̀bẹ nẹ́bí náà ibùdó ìyá. وعن أبي معلمة الحسني رضي الله عنه قال قلت يا رسول الله إنا بحق قوم أهل الكتاب أفنأكل في آنيتهم قال لا تأكلوا فيها إلا أن لا تجدوا غيرها فاقتلوها وكلوا فيها متفق عليه حديث إيقاع عنه هذا الحديث حديث آه هذا الحديث أنا عم تعبير أول أنا بقى تعبير غير كل عليه ولي أي بعد من وقت شيء رضي الله عنه أقول بعد ذلك وكل ذلك lẹ́yìn ìgbà náà àwọn èèyàn mẹ́ta ti kú bàbá àwọn afáfọ́jọ́ àbí wọ́n máa ń tàkà ìdílé náà kàlọ́ àwọn àti wá tó bí gbọ́dọ̀ tó wá sí nígbà tí kó wà báwọn orí ìforí balẹ̀ ló bá wọn láì láì ọlọ́wọ́n ọba ní pé ó orípo balẹ̀ àbúrò sára lọ sí kúta ìgbé ó bí àwọn tó lọ ilé òsì ọlọ́wọ́. ìlànà àti ọ̀hún àìlè

ìmọ̀ mú àwọ̀ yẹn àwọn àrígbé nǹkan múmi nǹkan bómi nǹkan jẹun àwọn àwọ̀ ẹgbẹ́ bá wà Yorùbá tí wọ́n lo igbá àwọn òlàwọ̀ gbé àwọn amájà ọjà ọmọ tó wà lọ́tọ̀ nìkan tó bá jẹun náà ó lọ́ àrọ̀ àmọ́ ní ọ̀tọ̀ ó rí láwọn ìlú kan àkọ́sí káwọn àwọn àkàtọ́ àwọn ọmọ gbogbo ilé fún àwọn ẹgbẹ́ wọn máa kó wọn bu awọ yẹn àwọn èyí fún awọ yẹn náà wọn bu awọ yẹn awọ yẹn wọn lọ sí kankan yẹn àwọn nàìjíríà náà ti ra bí of the property. torí pé kò dábàá ní ẹni tó ti mọ́ lára wọ́n lọ máa yí mọ̀mọ́ àwọn ẹgbẹ́ máa bí ẹni

bàbá àkàrí náà ọmọ tó wà nígbà ẹ̀ ọ̀gá ọmọ ẹgbẹ́ àwọlù lọ́mọ láàrin nàìjíríà ìjọba wọn kó tó ìkànnì àwọn tó wà nígbà ní bàbá àwọn táwọ̀ nígbò ní gánà ó ní ọ̀dọ̀ àbáyé ọ̀dọ̀ àgbòrò kan àwọn ẹgbẹ́ mọ̀ tó wà ó bá ara wọn ní má fún wa ní ìjìlá yóò lọ sí ìgbéyìí mọ̀ àwọn ọmọ àdúgbò látàdá ọba tó lẹ́nu ọlọ́run ìfọ́n wọn wọ́n bọ́ lẹ́nu àwọn ìyá ìyá ọmọ bọ́ lẹ́nu àfihàn ẹgbẹ́ ẹ̀ àwọn èèyàn tó lè sọ àbúrò láàrin kejì náà làwọn ti sá pọ̀ lọ́wọ́ mọ̀tá wọn fi àwọn èèyàn ti bàtà láti fi fìlà láti fi bẹ́ẹ̀ ọgbà àmúkálẹ̀ bẹ́ẹ̀ ẹni ta ju gbogbo agbódó wọn ní ìsìn wá ẹlẹ́dàá òye ni wọ́n padà òye òye lórí ìlú wọn òṣìṣẹ́ bá fi lè màmá fi ọ̀rẹ́ rẹ lórí ẹ̀ṣẹ́ náà ló lẹ́nu ó sì ti awọ agbo rẹ ó sì tó fún ọdún mẹ́wàá méjì ó sì ọ̀dà wà ó bá lòdì ọ̀wà ẹ̀ka ẹ̀kí ìjọba náà dá ìṣẹ́ máa bá a ní kan jù pẹ̀lú wa pẹ̀lú ẹ̀ wọ́n gbé ẹni gbọ́dọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà bá ń sáà dáadáa fún wa àwọn náà ló bí òkú gbogbo àwọn ẹgbẹ́ ta máa ní ẹgbẹ́ òní tapọ̀ mọ́ ẹwọ́ ilẹ̀ tẹ́lá wọn máa rà ní ibà ìbà ìbà ẹkú dáadáa àwọn ọmọ ẹ̀rọ rà yọ́n nígbà tó bá dé ààrẹ láyé ìgbà kan láwàdé tó máa gbogbo àwọn ọmọ sálábí àwọn ọmọ kékeré lọ kù àwọn ọ̀tọ̀ báwọlá tí wọ́n tí wọ́n dájú ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ tẹ̀lé ní ọ̀mọ ẹni mọ̀lára ní ọ̀mọ ẹni tí mọ̀lára àwọ̀ làbí wọ́n fẹ́. àwọ̀ ìdíkà láwọn kò wọ́n láwọn kò ní máa ṣe ọ̀dọ̀ rẹ̀ torí pé ẹran ọdún ti wá dá láti pa ààbò tí wọ́n ti mú wọn máa ha báwọn ọmọ náà káwọ́ ẹgbẹ́ rẹ̀ máa fi yọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ máa fi ọmọdé máa ń rẹ̀ pa ìrànlọ́wọ́ kò sí ọ̀dọ̀ àwọn ọmọ tí ààwẹ̀ lọ́dún sọ́ọ́rà ó ti lọ́wọ́ ju gbogbo àwọn tí wọ́n lè lè wọ́n lè lè lù dáadáa. torí kí wọ́n fẹ́ ti ajíwéré lẹ́bàá ti ṣe nǹkan lálẹ́ wọ́n lè dáadáa àwọn ọmọ kékeré kan kọ́ wọn káàkiri. ara ń kọ́ fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ní ti ara tó jẹ́ sí ojú wájú nílẹ̀ wáyé tí àwọn olóyè kan máa ń mú ògbólò lọ́wọ́ wá sí aṣọ òòrùn kọ́ sáájú الله عنه قال رسول الله إنا بأرض قوم أهل الله أفنأكل في آنيتهم قال لا تأكل فيها إلا أن لا تجدوا غيرها فاقتلوها وكلوا فيها متفق عليه. أبو جهل الخزاعي وفي فتوى أذان النبي صلى الله عليه وسلم قل يا رسول الله استعلمنا بأرض قوم أهل الكتاب أما مكة أنا بدل على على كريستين وعلى الجود. على كلهم على كل أهل الدين àdìrí máa lọ káwọn di abọ́ àti kọ́ọ̀bù káàkiri máa sáyé ti tẹ̀lé ní. ààrẹ lọ sí ọ̀la máa di abọ́ àti kọ́ọ̀bù káàkiri. búrú wa ní káàdì wa àti sọ̀rọ̀ wa. àbáhá kúrò kí àyẹ́ ní ká máa bàbá wọn jẹun. bí ká máa fi abọ́ wọn jẹun abọ́ àwọn kìrìsìtẹ́nì àti júù ká máa fi jẹun oúnjẹ àti ilé ìwà ọ̀rọ̀. Làdá olùfihà. Ẹ gbọ́dọ̀ fi jẹun. Tó ẹ gbọ́dọ̀ fi jẹun sínú ọmọ tó máa jẹ abá àti kọ́ọ̀bù rẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ o. Èyí ẹ̀jẹ̀ tó máa jẹ àwọn àwọn àwọn àti sínú ọmọ fi jẹun ẹ̀jẹ̀ pé láàrín ọmọ jẹ abá àti kọ́ọ̀bù rẹ̀ pé dáwọn tẹ̀lé ìdìbò nínú onípìlẹ̀ onípìlẹ̀ o. Ìlà àlà tẹ́jì àti ìyàwó. Ẹbí lè fábọ́ وكل فيها لأن القرآن قدام هدية قبل أن تكون في القرآن فقط الجميل لا يفعل هي ما تجد كما يفعل Kí ló

àbí ah, ah, ah, káàdì gómìnà bẹ́ẹ̀ ṣàlùwàlà ẹ̀yìn ìdájọ́ mi tó nìyẹn ọtí ìgbẹ́lẹ̀ ìdájọ́ mi ọtí ìgbẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn jíjẹ́ àwọn ọmọ rẹ̀ yẹn ló jẹ́ kó jáde kú òun dájọ́ ẹ̀mí ló jẹ́ kí lọ́wọ́ méjì mọ́ mi ní nǹkan tó jẹ́ àwọn àbẹ̀rẹ̀ gbígbẹ́. Bẹ́ẹ̀ni, tó jẹ́ kò fẹ́ tó bí ẹ̀kan nínú ọ̀tọ̀ lẹ́gbẹ́, ẹgbẹ́ gángan máa tó gángan haram, ìdájà náà, kìlú owó nàìjáta rẹ̀, lẹ́gbẹ́ owó nàìjáta rẹ̀ haram. Náà. وعن عمران بن رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأصحابه توضأوا من زانية امرأة في مزايا المرأة المشركة نعم متفق عليه في حديث طويل حديث جميل حديث مصيبة النبي صلى الله عليه وسلم هذا الشيء يعني من جوانب من حديث عمار بن حسين قال لي يعني حتى وعنده حتى عن الصحابة رضي الله عنهم ملكة بسليون حتى وعنده عليه حتى النبي صلى الله عليه وسلم هذا وعنده عليه jẹ́ tó ń rìn lọ wọ́n pàdé obìnrin àwọn tí wọ́n náà lọ ọbẹ̀ ọbẹ̀ ń gbà wọn náà wọ́n pàdé obìnrin kan lójú ọ̀nà lórí nǹkan ìgbọ́n rẹ̀ ọwọ́ á fi àkọ́mọ́ rẹ̀ di omi táwọn ìlẹ́yìn tó bá fi máa ló omi lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n sùn lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kúlè bá àbá láyé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ kan yóò yóò sùn yọmọ balance bá a jẹ́ àní fún àbẹ̀kọ́ ní wàá rí wọn a sọ̀kọ́ pé wọ́n á ti lè fi bolo mi wà á adéwò ìyá rẹ̀ ní òdìbò mi pa omi tí mo rí kánì sí ilé ìdìbò ìyá rẹ̀ á ọmọ náà rẹ̀ lè gbé ilé ìdìbò ìyá rẹ̀ náà ní mo rí mi kánì bí wa ọmọ ọmọ yìí pé bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ bẹ́ẹ̀ sí ẹ̀rìn òdìbí ọjọ́ kan ìgbésí tó kọ́ ọ̀tún ẹ̀sìnlẹ̀ ìjọ́lẹ̀ ẹgbẹ́ ìtàkì ìrìnà àwọn akẹ̀yà àbáfún ìlú obìnrin tẹ̀lé alọ́dọ́dà ní ọ̀nà ọ̀nà ààrẹ ni o ààrẹ ni o láti lábọ̀ Àwọn Yeah sallallahu ọ̀pọ̀ wo náà ti dèrò àrẹ́bí àwọn àmì alọ́mọ fọlábára pé ti láì orí díẹ̀ débi lọ́pọ̀ òun ti lò ó lò wọ́n má dàgbà wọ́n dàgbà rà àwọn àdìgbò wà bẹ́ẹ̀ sí àrẹ́bí ayé àti ẹ̀rọ dàgbà rà ìyẹn ti kí lọ́nà ẹ̀rí náà kí ní kàn wọ́n ìgbàlá lọ látara omi tí ń tẹ́ látara ìkẹ́ àti káàdẹ́lù kan. wọ́n fi omi sínú àrẹ́bí ayé àti ẹ̀rọ sílẹ̀ kọ́ àpòkà wọ̀ láti ọ̀yà máa fara wára pàdé ìgbà lọ. tó ilé ní àdéhìí ṣùgbọ́n tí wọ́n ń rẹ̀ nínú ìwọ̀n bẹ́ẹ̀ ilé mú kí kúrú bá ìrìkẹ̀lì náà láti rẹ̀ ní pé àdẹ́lẹ̀ àwọn àgbàdo rẹ̀ wá sọ wú. Wọ́n kà lò wà láà níbi àgbè àgbè drum drum kí ni yorùbá drum drum kóró òdodo wà ní kóró òdodo ọmọ ìlú wọn dáná kóró òdodo kí ọmọ máa gbé náà máa kóró òdodo náà á gbé òun náà ní nǹkan tó tóbi tó jẹ́ sí pé tá a bá ẹ̀ orí gbé sílẹ̀ ṣùgbọ́n sábà ń gbé kalẹ̀ bí èèyàn mẹ́fà méje ó lè máa gbé lọ́pọ̀ ní àgbè tàbí èèyàn mẹ́ta ẹnì kan láti dá àgbègbè bí èèyàn méjì tó bá ń gbé bẹ́ẹ̀ náà tó bá ti gbé yóò lè tó sọ́ọ̀gì yàrá yóò sì máa fi lẹ́gbẹ̀ẹ́ àgbè àwọn ẹgbẹ́ máa dàgbà kúta máa ń pè ní àgbè ẹni fún ìdábà pè ní àgbè omi ọtí náà ẹmu náà wọ́n tọ́lá wọn ṣàfihàn àgbè ẹni. Hmm.

ànábì ètò àtàwọn tó tún lágbára dà ń sílẹ̀ lọ ẹlẹ́ pọ̀ gangan sílẹ̀ sí pé ẹlòòkà òní ya yàrá pàtó nǹkan kan làwọn jọ bàbá nígbà yàrá bá nǹkan kan ọ̀dà nígbà àti nígbà ẹlò òun tó àwọn olùdí bẹ́ẹ̀ ànábì ní ẹ̀dá wọn lábẹ́ wọ́n sọ fún ọjọ́ kan yí bóyá ẹ̀kọ́ wọ́n yẹ kàwé àdáda wọ́n yẹ lórí ìdílé àbọ̀ àwọn àjùlọ àwọn adájọ́ ń gbé ìtàrí ń gbúra wáyé abẹ́lú mi máa jábọ̀ mọ̀tò lórí ìlànà wọn. kìrìtì mẹ́nu wọn yóò mú sí ọba ìfẹ́ mú sí kò ní mú pẹ̀lú àwọn kan jẹ́ ló ní ìjọba ní ìyá ìjọba ìyá kọ́ọ̀bù rẹ̀ kọ́ọ̀bù rẹ̀ kọ́ọ̀bù máa mú sí ti tó kọ́ọ̀bù ti máa rí omi yóò kèbèrè àbí kìrìtẹ́nì àbí kìrì kan kò kò kìrìtẹ́nì àìsàn àti lágbègbè kò lè sọ kọ́ọ̀bù bí a kọ́ọ̀bù kọ́ọ̀bù kìrìtẹ́nì àbí kọ́ àbọ̀ nǹkan kan náà gbogbo ẹ̀ tí wọ́n náà ti àlọ́ náà ní kọ́ọ̀bù nìkan náà lórí kan gbèsè kan máa ní. àti ká bá rí ọ̀sùn fẹ́ ká bá fura pé ah, ilé ìyá rẹ̀ ló ń gbó ohun kankan fẹ́ àná lọ́wọ́ àtẹ̀lẹ̀ lọ Wàhálà ti fi máa ń ṣe أن فتح النبي صلى الله عليه وسلم كفر فاتخذ مكان الشعب سلسلة نعم أخرجه البخاري حديث هنا في البيت قد جاء في وقال رضي الله عنه أيضا بعد أنه عبق نقاط إذا هذه نقاط صلى الله عليه وسلم ونقاط نعم. أجل له وأنا لغة وأنا لغة náà ló tún bá kọ́ bá wà lórí ìgbà wọn ẹnu ẹnu ọlọ́pàá pẹ̀lú ní ìbájú tó wá ń fa àgbéde ní ìjọba yìí wá ń sọ àyà kó ló wá pọ̀ yẹn tó kí ó sí àmàlù tó àyà. Báyọ̀ ni ìṣàpadà ìgbàlí ọmọ ọlọ́run rẹ̀ wà pẹ̀lú ọmọ àdájú sí bá àmàlù ìdílé máa mọ̀ ni ọmọ kan. Ọkàn kiri ọkọ̀ ọ̀dọ̀ ni ọkàn ọ̀dọ̀ ni ọkọ̀ tọ́lá kọ́kọ́ lé lọ́wọ́ ọkàn ẹni pé ìṣẹ́kẹ́ máa rẹ̀ ọkàn. tó ìka àkọ́kọ́ ni pé ọgbà lórí kan ẹnìkan aláàbẹ̀rù lọ́lọ́ sí ìkan ọlọ́mọ kan. àhán ilé ìlera ní àdéhùn ọ̀sọ́lọ́lọ́ àwọn àìwọ̀ sẹ́ńtà màkùlùkù màrùbùkù ẹ̀ńtà jáde ìtọ́lọ́mọ bá kún lórí ìdí ìtọ́lọ́mọ bá ti kún kò tó. ọgbà lórí kan. صلى الله عليه وسلم يريد أكثر فاتخذ مكان الشمع فعل في البلاد أي يريد أكثر من يوم أطاع كم كان يصير wọ́n lọ mú bí irin tó jẹ́ sílvọ̀ tó jẹ́ pàdákà sílvọ̀ wọ́n fi kan yẹn kó lè bá a gbé wọn lò bí bàbá dígoro bí bàjẹ́ káwọn dígoro bí bàjẹ́ nígbà tí a fi nǹkan tó jẹ́ sílífà a fi sígo a fi sí kọ́ọ̀pù yẹn ló di òkè kan kó lè máa fi máa. àdéhùn yẹn ni wáyé pé a lè lo díẹ̀ nínú sílífà ṣùgbọ́n kò gbọdọ̀ ṣe gbogbo kọ́ọ̀pù náà yẹ sílífà. tí sílífà bá ní kọ́ọ̀pù yẹn ni pé fẹ́rẹ̀ ní kóòtù náà tó bá ní kóòtù kọ̀ kọ́ọ̀pù bá kán níbi ìṣújú wa kán wá rí ní kàdúrà tó dé fún àwọn àbí àbí ìgbè níbẹ̀.

ta ṣe é kúrò kí nǹkan ara ti kán láì ẹgbẹ́ lọ́ra níwà nínú àwọn àlọ́ rẹ̀ àlọ́lẹ̀ tó bá òkú nìkan ìṣẹ̀tọ́lọ̀ lọ́wọ́ àìsàn wọn lè mú un. ìwé ni wọn nílùú kọ́ ọmọ ilé tí ó wù nílùú kọ́ nítorí pé kọ́ọ̀pù kan ló ní tó bá yẹ kó lọ́wọ́ tó wà láàrin ẹ̀sìn ìlú lọ́wọ́ kọ́ọ̀pù kan mọ̀ ní kọ́ọ̀pù kan dáná báyọ̀ ní rẹ̀ lórí náà ní lọ́lọ́ bá wà ní ọ̀sẹ̀ ó tún wá kan ó ti kárí wọ́n yọ wọ́n tún wọ́n tún pàṣẹ wọ́n tún bí wọ́n tún ṣe wọn ò gbẹ́sọ̀ ní èmi ẹbí àlọ́jọ ọlọ́run níwọ̀n àwọn olùkọ́ọ̀pù ti kán ẹ tó àyàbọ̀ àyíkọ́kù náà السلام ورحمة الله وبركاته. عليكم السلام جزاكم وخيركم وحفظكم الله إلى ربي من إليه جزاكم الله خير níbi ìbéèrè pé ṣé a lè sọ pé àràkíjà ni láti máa kọ́ bí ohun ìgbà ìta ìmọ̀ àpapọ̀ rẹ̀. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. طيب ọjà àti níbi díà kí àwọn kọ́pù ọmọ ti ń ka àgbò náà wọ́n ti gbé ọjà àti ìjà kọ̀ǹtíṣàn méjì lọ́wọ́ àwọn tí kọ́pù ọmọ ti ń ka àgbò náà. ìdílé akụkọ tó bá jẹ́ pé pé ọ̀rọ̀ yàn lọ́rùn láti máa rí màkàrí ìṣòro ọrụ ọ̀rọ̀ ọlọ́run kò tó wá rí bóńtì sí pòdánì bí wọ́n ọ ní ká pòdánì ààyà tó sàbòrò sí láì pẹ̀lú ìpìlẹ̀ wípé alẹ́ sọ láti kọ́pì mọ́mìnì ẹgbẹ́ wa níbi gàdá. Ilé kò wá nìkan. Ọba alẹ́ nìkan ti ń kí wọn lọ́wọ́ tí òwò ìmọ̀ ló fi dáadáa wá òwò sí. wọ́n wá òwe ó ti bímọ òun náà ti bímọ ọmọ ti ọwọ́ àti ìdílé ẹ̀kọ́ kan ti fi ń pẹ́ ọwọ́ àti ìdílé ọdún márùn-ún lọ sígbà náà ọmọ ẹ̀ láti ìyẹn dáadáa ní ti dáadáa ó ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ náà ti di lọ́wọ́ ẹ̀rọ náà jẹ́ nínú ọ̀rọ̀ ìpìlẹ̀ ìyẹn ká máa kọ́pì ara wa níbi dáadáa. Nàbẹ̀ àyè sọ̀rọ̀ àti ọ̀sẹ̀rẹ̀ ó ní màá ká ìnà tó nà ká àtà fẹ́rẹ̀ wà nílò ha wà á jẹ́ òun náà àtàlẹ́. Ṣùgbọ́n kíkọ̀ á ọgbọ́dọ̀ lè fi gbọ́ ọ̀rọ̀ o sì lè ní àwọn màkàrí ìṣòro ìṣẹ̀lẹ̀ náà. Ó lè tọ́ tọ́ kọ́ ọ̀sìn yẹn. nítorí ó wọlé mẹ́rin kò gbé á ọmọ àti ìlànà ìwádìí pàtó àwọn àbá àwọn àgbẹ̀ ń kọjá abala kejì ni wọ́n mẹ́rin tó. abala kejì lọ́nà kọjá sí pé kọ̀ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ọkàn fagídí lé ọkàn fagídí ṣe kó dáná ti fagídí ṣe yọ̀ọ́ máa kó bá nǹkan mi. ẹni yóò máa kó bá bọ́lá nínú rẹ̀ àdúgbò kuma da suke a kuma Pínlẹ̀ ìlú lè pé kí sọ ní pé ládàá ti ń lẹ́yìn bí ìkọ́ ọmọ lórí ti ẹ̀rọ pípé rẹ̀. Ládàá ti lẹ́yìn bí ìkọ́ tó bá tó kọ́ máa bẹ̀. akéde ẹni tó kọ́ máa bẹ̀ ní Ó pé kí ládàá ẹni tó kọ́ máa bẹ̀ tó ti ṣe ní kúrò. Ẹni ní ọmọ ẹ̀rí ọ̀ ní ìṣe ìmọ̀ yàtọ̀ wípé ó náà jẹ òwú náà dúró ẹ fún kan ọmọ ẹ wà ní mọta dúró ń bá sọ̀rọ̀ ẹ ń pè ó ẹ wà níta ìdílé ìlú bá ẹ ń pè ó ó ké ẹ ti ọmọ kò ké àyè ń bọ ọdún yìí báyìí ẹ ń pè ó dúró òwú ọ̀pọ̀ ju ẹ ń ṣe ìkan ọmọ lọ. àbí ìwà ìlú ń pè ó ààrẹ. là là, là là, là các cái cái cái cái mà à, gì gì đi, chỉ haka haka ikọ̀ ọ̀làrin àwọn àdìsí wọn pé ìkọ̀ ṣùgbọ́n ọ̀nà yóò ṣàkóso ìṣàkóso yìí. Torí ọmọ ìṣòro máa fi kọ́ ọ̀làrin ẹ̀sìn ti kọ́ ọ̀làrin ẹ̀sìn ti ọ̀làrin. Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ṣe òṣùpá. Ní gbogbo ètò yìí, kí ni ìdájọ́ kíkúnà ní aṣọ àdìkú àdìkú lè ṣe àlè rà? Aṣọ àbò. Aṣọ àbò. Tàbí máa rà. အဲ့ဒါတော့ကောင်းဖြစ်လာလို့ခေါ်တယ်ဝါလာလုံးမသားဖြစ်လာတော့ကောင်းဖြစ်နေတာလို့သာသနာ့လို့အလားအလားဖြစ်လာလို့ကျွမ်းရတော့ဒီသုဒ္ဓရုပ်ဖြစ်လာတာလို့အဲ့ဒီဖြစ်လာတာလို့အဲ့ဒီကျေရတဲ့ဒီခံဖြစ်လာတာလို့အဲ့ဒီကဘယ်ရောက်ဖို့ရတာလဲ náà a lè fún ìrìn àjò àná ẹnu kí láwùjọ yìí ọkàn lè wà tó làbọ̀ tó ga bọ́ bá fún ìrìn àjò ìlú òkú wọ́n ti ọdún mélòó kan láti òkú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbáyìí lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ tẹ̀lé bá lẹ́yìn kan tí a lè ká ká àwọn ọ̀pẹ̀lá ti ká ọ̀ká bí àbọ̀ká dáadáa ìgbé wọn pa àwọn àmọ́ fọlọ́wọ́ àbí àwọn àmọ́ fọlọ́wọ́ jẹ́ lọ́ọ̀rà lọ́ọ̀rà kan méjì àti ìlú mẹ́ta àtàwọn mo ní kọ́ wá pé sí ẹni báyìí ọmọ pé wọ́n ra àjọ báyìí lọ́dọ̀ wọn á ní kẹrin wọn ṣùgbọ́n ìfúnni ló bí ààbò náà ò fi ń bá ẹ náà. Ahorita con el ganado, así ya me llama el color. ¿Qué pintura es que es? Rujano. Pero bueno, lo que yo ya ya ya. Ahora voy a voy a hacer lo que sea. Voy a un loro antón. Yo te voy a hacer que nada antón. Ahora

nígbà tí wọ́n bá ń tí wọ́n ara lọ gbogbo ní ìlú gbogbo bá ní bí wà lọ́gbà lọ tó kọ́wà bí agbà lòkù náà lè ṣe kí wà báwọn ní wọ́n fún yà wùrù káàbì pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí òní wọ́n ṣùgbọ́n máa ń tó kù ẹgbẹ́ kọ́ orí níwọ̀n kò níwọ̀n àárọ̀ tó lọ́gbà ìkó rẹ̀ wàá kà máa fojú owó sáárì sáárà mọ̀ sáárà mọ̀ ní ilé pé sáárà ìdùnnú bí ọpọlọ ẹ̀ kò ní wò pé ẹ̀jú náà. ìròyìn ẹni fún yàn kò mọ́ ká sọ fún yàn wọ́n là ti sọ ní orúkọ tí ò oríṣi ìbéèrè pé ni àwọn lè ṣe lórí àwọ̀ tí bàbá bàbá tẹ́gbẹ́ wọn ò gbà látàrí àìsàn tí wọ́n ti gbogbo òbí ìyàwó lè ṣe lórí àwòrán ọgbà náà. wọ́n méjì ní àwòrán ọgbà ẹ̀ tó bá lọ́sí pé àwòrán ọgbà kìí ṣe wọn ò lẹ́tọ̀ọ́ láti wọ́n gbà bóyá wọ́n kàfẹ́ ọ̀rọ̀ láti wọ́n gbà áàtàn áàbà wọn kan ààrẹ. Àlejò àríkọ̀ ọ̀sẹ̀ náà. قل من مات وعليه الصوم قام عنه وليه كان يتوقف كل شيء في عوام كل شيء في عوام أما خمس يكون يعني كان بلا يمين تكون طيب على السلام في الكلام هيك معناته مرة يجي على الكلام في دعوة الدنيا هم بيطلع يا أبو ìtààmù yọ̀bù aláìní ìdíwọ́ aláìní yẹn lábàáyé kárígbé kò sí lórí kó rẹ̀ náà lábàáyé ọlọ́run náà. onílé ìgbélé pé àní kí àwọn kan tí pa tí wọ́n rú kéèkì bí kò sọ́nà bí gbà pààrọ̀. ìbéèrè lẹ́nu wọn kàn ní ibi àpò mẹ́ta mẹ́rin wọn kàn ní báàbò gáì sọ̀sọ̀ àlùkéèrè fún ọ̀yà kan níbi tí ó náà ìpìlẹ̀ rí àfíkà ó náà lè pè gbà káàkà nǹkan káwọn náà káàkùn yẹn ní nǹkan tó lè fà á ní nǹkan padà ìdáǹkọ̀ ìpínlẹ̀ rẹ̀ rà náà tí kò yọ ọ̀pọ̀lọpọ̀ ní tó rò pé owó nìkan làbí rajà àwọn ti fẹ́ rajà pé bàbá yín kọ́ ọ̀pẹ yìí ṣùgbọ́n ẹ̀kùn mi ní aṣọ ọ̀pá àbí òkùnrin tó kò gbà tẹ̀wò lórí ẹni rẹ̀.

bí ẹ̀kẹ́ ìkejì bá ti yọ lọ àti ètò owó lọ́sọ́ nígbà tó ti ṣe ẹ̀kọ́ pẹ̀lú ìgbẹ́ ẹgbẹ́ owó àpárọ̀ pẹ̀lú nígbà tó bá ayé àti àwọn àwọn ayé náà a lè pààrọ̀ àti fi gbogbo gba ẹ̀rù a lè fi gbé lágbára ta a lè fi fẹ́ẹ̀mì gba nǹkan ìwé tí èsì ìkejì bá sọ̀rọ̀ ìrìn. Orílẹ̀ èdè ló pè é kí ìdí wọn fi lo ọgbọ̀ngbọ̀ àgbẹ̀sọ́lá fún àárí tó jẹ́ pé àlejò sọ̀rọ̀ àjọsọ̀lá ló àwọn tó kù. Ṣé ìgbàgbà? Wọ́n lè fi sọ̀rọ̀ àwọn bá صلى الله عليه وسلم محمد كان عليه الصلاة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم Bẹ́ẹ̀ni ọlọ́wọ́ bá sọ pé láti ọ̀pá pé kò rẹ́yìn náà àtàgé. Ayé àti láti ọ̀pá pé kò rẹ́yìn náà àtàgé ní ìbò. Tó. Káàbọ̀ lọ́dọ̀ ní aláàrin àwọn àgbẹ̀bí ọlọ́run. Nípa ìgbàgbọ́ ní ọ̀la àyà rẹ̀. Láti ọ̀pá pé kò rẹ́yìn náà àtàgé. báyìí pé gbogbo kẹrẹ ẹ̀rọ ìtẹ̀lẹ̀ ọ̀yẹ́kọ́ ọmọ tó kan fún àwọn ẹbí fún gbogbo wọn. àkọ́kọ́ náà sọ pé ọ̀pọ̀ béèrè pé sọ́nà yẹn káṣí àtọ́lá òkú ìlú ẹ̀kọ́ ni. ìwà ní ìwà kò fún mi sọ̀rọ̀ lọ́wọ́ ní àwọn ìwà ìjọba dá lóko. láti fún ọ̀gá àwọn àwọn ọ̀sọ̀tọ̀ ọ̀la rẹ̀ ní máa ń àwọn ọlọ́run ló kú tí wọ́n ní àtọ̀tí láàrin sallallahu alaihi wa sallam àti alaihi salatu wa salam kò sí kankan tó yàtọ̀ fún mi tí ìlà tó fi abábọ́dá gbo àwọn ní tó lóko. Láàrin sallallahu alaihi wa sallam al-jumla jumla tahiyya. Alaihi salatu wa salam al-jumla jumla ismiyya. Ewu lọ́wọ́ lábàrá jùlọ ìpínlẹ̀ àti ẹ̀ṣẹ̀yà. Ẹ̀ṣẹ̀ kan, ó yà wọ́n náà wù nínú ìṣẹ̀lẹ̀ àwọn òbí àtọ̀ sọ̀láàmù lẹ́gbẹ̀ẹ́ sọ̀láàmù lẹ́gbẹ̀ẹ́ sọ̀láàmù lẹ́gbẹ̀ẹ́ tòkè náà sọ̀láàmù lẹ́gbẹ̀ẹ́ tòkè náà kí wọ́n á lè lọ ó ṣe láàrin ó lè ṣe àlẹ́ sọ̀láàmù ọ̀sán náà bọ́ọ̀lù sọ̀rọ̀ ó lè fi sọ́nà bá àrẹ wà sọ́nà bá àrẹ ẹ̀yí kan ẹ̀kọ́ ni wọ́n fi hà ó sọ ní fún àtẹ́kọ̀ọ́ ní àlẹ́ sọ̀láàmù ọ̀sán náà ọwọ́ àti bí ẹ̀ka padà lọ́dọ̀ àwọn ológa lò pé jumlatul ismiya tó dáa ju jumlatul ismiya lọ àwọn máa ń pín jumlatul ismiya ó ní ìpìlẹ̀ jumlatul ẹ̀yìn bẹ́ẹ̀ tó kó láti wá dúpẹ́ lẹ́wọ̀n ẹgbẹ́ ìpìlẹ̀ bí ó náà náà ni ó domi ní ìpè lọ́sí ẹ̀mí rẹ̀ ẹgbẹ́ ìpìlẹ̀ bí náà lọ́sí ẹ̀mí rẹ̀ àti ẹgbẹ́ ìpìlẹ̀ bí wọ́n ní ìwòlọ́ lágbára ìjọba àwọn gírámà wọ́n ní sẹ́ńtẹ̀ǹtì jẹ́ sí pé orúkọ náà lọ jẹ́ ẹ̀mí rẹ̀ ọlágbára sẹ́ńtẹ̀ǹtì jẹ́ sí pé náà lọ jẹ́ sí ààrẹ rí wọ́n ní tó kọlọ́mọ́ gbọ́gbọ́ dá odò dá ẹ̀ wàhálà ádámà àtìmá òlà ẹ̀kọ́ abẹ́gbọ́ mo bẹ́ gbọ́ orúkọ ọlọ́pàá dáhùn àríyá kí ẹ̀rọ ẹ̀sìn orúkọ wọn bẹ́ẹ̀ ló wọn náà á sọ máa yọ mẹ́rin lára orúkọ lọ́dún bó ti wà. mo rò yọ ọ̀rọ̀ pé gbogbo orúkọ náà ti rí ìfẹ́ ní ti kí wọ́n máa kàyàrá mi kì ọ̀rọ̀ mi lára sára lójú wa ayé kàyàrá mẹ́rin mo ti mẹ́ bẹ́ẹ̀ mo sára náà ni wọ́n wọ́n omi ìyá olúwa bá wọn. ìka ìka ìka ayé ọ̀rọ̀ mi ọ̀kadà ṣùgbọ́n ọmọ kọ́tàlà wọ́n ní kò láti kọ́ ọmọ bá ìlú owó ìlú máa òye máa náà lágbára kọ́tàlà torí kọ́tàlà kọ́tàlà kọ́tàlà ìlú kọ́tàlà wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n ìwọ́n máa àlùkìzà wọ́n ní gbogbo bẹ́ẹ̀ kò sí ó ti gbé ọjà e. ó máa ń ṣe gbogbo bẹ́ẹ̀ ọmọ ilé ìbá ti bẹ̀ yẹn àwọn ẹgbẹ́ ìlú wọ́n ní ọmọ yàgbẹ́ ọ̀rọ̀ ó lè kó fẹ́ràn lọ́wọ́ àlẹ́ ìgbà náà lè gbé àárẹ̀ ìṣòro فقلنا في في مجال كان عليه الصلاة والسلام زمان من العزيز صلى الله عليه وسلم فديك الإسلامية ẹnití ó jẹ ìṣe àwọn ẹni tó lọ lẹ́gbẹ́ òṣèlú agbára pàápàá láti gbà ìpínlẹ̀ èkó ìtàn ní pé tí a lè ràn lọ ilé ẹ̀kọ́ káwa gba àwẹ̀ náà. káàdé bá gbà ó. torí pé wọ́n yẹ kí pípọ̀ nígbà tí òkú lè gba àwẹ̀ yẹn wọ́n yẹ kí pípọ̀ nígbà tí wọ́n máa lọ ni. bí ẹni báwọn yóò ṣe gbà á kò ní ìdíkọ́ ó bá wà yọkàn kọ́ yẹn tó lè ju alágbára kọ́ kọ́ yẹn ọlọ́run òfin kí nàìjíríà lè dúró àwọn. àyè láti kò sí orí pé kábàdú bá jẹ́ ọ̀rọ̀ àgbàdo àgbàdo títí àbí rágá àbí tẹ́ẹ̀bà kọ́ òkọ́ sí. Ojú wa máa wọn lé sí. Thank <laughs> you. àìmọ́kànlé àìmọ́kànlé ọlọ́mọkànlé ọmọ mi yóò dùn sí ìrẹ́jẹ́ ká bẹ̀rù ọlọ́ ìrẹ́jẹ́ ká bẹ̀rù ọlọ́ àwọn ọmọ yóò ní ìjọ fún wa láti àwọn ọmọdé kéré ọlọ́mọba kò ní láìsí òfin rẹ̀ ọmọ kò jẹ́ báyìí pé polisi ti tẹ̀lé tó wá fún owó kan ní ìsìn yóò kàn yóò dé ìgbé àìsí ìgbé àtọ́ àtọ́ dáhàmá ọ̀bà ilé ṣùgbọ́n òbí ìdára ẹ̀kọ́ tó ń tán jọ̀lù kìíràn àwọn ní òòlù tó ń bí i ìyá máa ń ta sí irú owó àgbà lọ́dọ̀ ta sí ẹ̀kọ́ dùkọ̀ fẹ́rẹ́ ìfọ̀rọ̀ ẹ̀kọ́ lè ya ya yáwó ọ̀dọ̀ sí kò sọ́nà àbáyọ fún ọmọ ọ̀sán ìdílé ọlọ́run kan wọ́n lágbára ọ̀sán dọ́gbọ̀n ọlọ́run ọ̀rọ̀ ìtọ́jú alára rẹ̀ náà. wọ́n lé ìgbèrè tí ń gbé nínú omi tó gbé ó padà wá nígbà tí orí rẹ̀ tó ṣèṣì pé ṣe fáwọn jẹ́là ní gbogbo. Náà, agbọ́dé, ìrìnà tí wọ́n gbé ẹran tó fi gbogbo ilé rà á, ọkàn sí ìrìn wà lórí ìta. Tọ́lá mú sí ìta káàkiri bẹ́ẹ̀ ni a ṣe. Àlẹ́ tó fi máa jẹun pé kó tó kú sínú omi dáadáa náà ní pé ẹranko tí ìfẹ́ranko ló omi ewúrẹ́ ọwọ́ àìlọ́ fún omi lọ́wọ́ bí nínú omi lọ́sẹ̀ ewúrẹ́ rẹ bá àìlọ́ fún omi ọwọ́ kó nínú omi lọ́yẹ̀ rẹ lórí ọkùnrin kó kúrò lọ́wọ́ àìkẹ́ bẹ́ẹ̀ náà ẹran ní omi lọ́wọ́ àìkú ní omi wáyé ta ìdàdé ẹran omi náà ọwọ́ kó ní àájẹ́ àlọ́ gbígbà bẹ́ẹ̀ ìṣe ìrọ̀lá ẹnì kan wá lè rí ìgbé ìlú báwọn bí ti ìrún bóyá wọ́n rò bóyá ọjọ́ ìrún ọlọ́run fún wọn ìrún ẹ̀ka náà ní ọlọ́run fún wọn. Bí àwọn alákàtà títí ẹ̀sìn, wọ́n tún ní àwọn ọmọ ọ̀sán, wọ́n tún wá tó jẹ́ pé àdájọ́ àyíká tó sákùnrin àhàrò orí ilẹ̀ tó ń tàn táwọn àwárí mìíràn àwọn alábẹ́ sí aláṣẹ tó obìnrin ọ̀sán gbèsè ọ̀rọ̀ sí ọjà pẹ̀lú ẹ̀ṣẹ́yìn nínú àwẹ̀ lórí kọjá ọ̀rọ̀ náà yẹn ní ọjọ́ gbèsè ọ̀sán àbọ̀rọ̀ náà